Eh, pásítọ̀ tó ń lo ṣọ́ọ̀ṣì láti fi ṣe baby factory sẹ́yìn <laughs> ò tún rí pélé tó lágbára <laughs> ọwọ́ ti tẹ̀ o pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ <laughs> àṣé baby factory ní í ṣe àṣé kì í sọ lọ́ọ̀ náà ń sìn bẹ́ẹ̀ ó lágbára o ṣebí wọ́n máa ń sọ pé àwọn obìnrin pábíamọ ni wọ́n àṣé abíagbá náà ń bẹ obìnrin yìí tó pera ẹ̀ ní pásítọ̀ tí ń lonú ṣọ́ọ̀ṣì láti fi máa ṣe baby factory ọwọ́ ti tẹ̀ o níbo nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ta lórúkọ gangan ta lẹni pásítọ̀ ti ń lo ilé ìjọsìn fi ṣe factory ẹ̀yin èèyàn eléyìí tó gbẹnu tó lágbára o mo ní kí n mú wá ni o ẹ wo ẹ bá ń pín ẹ bá ń ṣíà ẹ fún gbogbo èèyàn ọwọ́ ti tẹ̀ o pásítọ̀ tí ń lo ilé ìjọsìn ẹ̀ fi ṣe baby factory bó ṣe ń lọ. wò ó ìròyìn èyí tó tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ ó mọ̀ lọ́wọ́ mọ̀ ti tẹ obìnrin kan tó pera ẹ̀ ní pásítọ̀ o kì í wá sòun nìkan o hmm, àwọn lẹ̀ ń wò ń wájú yìí o òun àtàwọn ọmọ ìjọ kan wọ́n lẹ̀dí àpò pọ̀ wọ́n láwọn ní ṣọ́ọ̀ṣì kí lorúkọ ṣọ́ọ̀ṣì yẹn gbogbo ẹ̀ ní máa dárúkọ o bó o lọ ká ṣe fó bó o lọ́wọ́ àwọn ọlọ́pàá ṣe tẹ̀ ẹ́ ẹ̀yin èèyàn ẹ ká lọ o obìnrin kan ní o hmm, obìnrin kan ẹ ò ń lọ́wọ́ tẹ̀ o wípé ó ń lo ilé ìjọsìn rẹ̀ ó fi ń ṣe kí ló fi ń ṣe baby factory ibi tí wọ́n ti ń produce ọmọ ṣé kò ya ẹ̀yin lẹ́nu <laughs> pé wọ́n tún ń produce ọmọ <laughs> ọlọ́gbọ́ àfi bí ìgbà tí wọn ò ṣe kíni tí wọn ò gbọ́rú ẹ̀ rí ni o hmm. ta lobìnrin tọ́wọ́ tẹ̀ ugochi lórúkọ ẹ o ugochi pẹ̀láwọn èèyàn bíi mẹ́rin míì òun lọ́wọ́ ti tẹ̀ o bó lọ́wọ́ ti tẹ̀ wọ́n kí ló ṣẹlẹ̀ gangan iléeṣẹ́ ọlọ́pàá ẹ àwọn náà fọ̀rọ̀ yìí ta o wípé ọwọ́ àwọn ti tẹ obìnrin kan tó pe orúkọ iléèjọsìn ẹ̀ ní Jesus Life Assembly Church ẹ òun ló porúkọ iléèjọsìn wọ́n ní kí ló fà á gan tọ́wọ́ fi tẹ̀ ẹ́ bó o làṣírí ṣe tú wọ́n ní arábìnrin kan ni o arábìnrin yìí wọ́n ní amárachi lórúkọ ẹ̀ o hmm, wọ́n ní ó mọ̀ sọnù mọ́ ni làwọn òbí ẹ̀ bá wá sílé eh, àgọ́ ọlọ́pàá láti wá sọ wípé àwọn mọ̀ ń wá ọmọ àwọn amárachi wípé ó ti tó bí ijọ́ mẹ́ta kan táwọn ò ti rí táwọn ò ti gbúrú ẹ̀ wọ́n ní bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe pa kítí mọ́ra nìyẹn o wípé bó o ní irú nǹkan báyìí bó o ní ó ṣe ṣẹlẹ̀ wọ́n nígbà táwọn ọlọ́pàá ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọ́n ní wípé báwọn aráàlú ṣe tọ́kanu o wípé ṣẹ̀rí ilé ìjọsìn tí wọ́n ń pè ní Jesus Life Assembly Church wọ́n ní ṣọ́ọ̀ṣì kọ́ o wípé wọ́n ń produce àwọn ọmọ ni o bóun náà ṣe wá ń produce àwọn ọmọ wọ́n ní wọn ó kó gbogbo àwọn ọmọbìnrin àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àwọn ọmọ ọdún tó ti tó bí ọmọ ọdún méjìdínlógún gbogbo wọn ni wọ́n ń kó jọ wọ́n wàá lọ wá àwọn ọkùnrin tí ó mọ ṣe kínni tí ó mọ bá wọn sùn tí ó mọ fún wọn lóyún wọ́n ní bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn nìyẹn o wípé tán bá ti wá bímọ tán wọ́n ń ta ọmọ ni o wípé iṣẹ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ nìyẹn o báwọn ọlọ́pàá ṣe pa kìtìmọ́ra nìyẹn o náà bá gba ilé ìjọsìn tí wọ́n pè ní Jesus Life Assembly ẹ wọ́n bá gbàbẹ̀ lọ nígbà tí wọ́n ó débẹ̀ wọ́n ní ọmọ tí wọ́n ń wá gangan Amarachi Okechukwu Dioku wọ́n nígbà tí wọ́n ó débẹ̀ náà bá bá o náà bá rí wọ́n nígbà tán rí rírí tí wọ́n rí wọ́n rí pé ọmọ yìí mọ̀ ti lóyún òkè wọ́n ní bí wọ́n ṣe gbé ọmọ ń lọ sílé ìwòsàn kan nìyẹn o ìyẹn nílé ìwòsàn tó wà ní ìyẹn umuru alaoka ẹ ní Mbaitoli local government ìyẹn nípínlẹ̀ Imo wọ́n ní wọ́n bá gbé e lọ síbẹ̀ wọ́n nígbà tí wọ́n dé ilé ìwòsàn wọ́n ní ọmọ tá ẹ gbé wáyé ti lóyún oṣù márùn-ún òkè wọ́n nígbà táwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ operation wọn wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn kan nìyẹn o ẹ Ugochi òun gangan ló pèrè ẹ̀ ní evangelist tó níjọ o wọ́n lọ́ wá mú àwọn èèyàn kan Chidi Orisakwe ẹ wọ́n mú náà ìyẹn ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ni bákan náà wọ́n mú Pauline Nwagbuweni ìyẹn ọmọ ọdún méjìlélógójì Elizabeth Uzoma ìyẹn ọmọ ọdún kan ó lé ní ọgọ́ta sixty one bákan náà náà tún mú Chibueze Joy ìyẹn tó jẹ́ ọmọ ọdún kan ó lé lọ́gbọ̀n wọ́n ní àwọn márààrún ò ní wọ́n kó wọ́n nígbà tí Ugochi tí ó wàá mọ̀ sọ̀rọ̀ ó ní àwọn ti ṣe iṣẹ́ táwọn ń ṣe nìyẹn wípé àwọn máa ń rìkúrùtù àwọn ọmọbìnrin ni o hmm, táwọn bá ti rìkúrùtù àwọn ọmọbìnrin ó láwọn èèyàn tí máa ń ṣe kíni tí máa ń wá tí máa ń fún wọn lóyún o wípé tí wọ́n bá ti wá bí ọmọ wọn àwọn ò fún wọn lówó wípé ó yá ìwọ máa ń lọ́n lọ rámirámi àwọn ò yà gba ọmọ ẹ̀ táwọn bá ti gbọ́mọ àwọn olówó kan wà táwọn ti ní láwọn client láwọn customer tí wọ́n máa ń ra ọmọ ẹ̀ tí wọ́n bá bí tí wọ́n máa ń rà lọ́wọ́ àwọn wọ́n ní báwọn ṣe ń ṣiṣẹ́ tàwọn nìyẹn o àwọn ọlọ́pàá wọ́n wá ní ah ládùúgbò wa yìí náà nírú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ ìyẹn nípínlẹ̀ Imo ó ní ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí ló ti ṣẹlẹ̀ o ẹni tó wá jẹ́ kọmíṣánná ọlọ́pàá Rabiu Hussaini ó wá sọ ó ní à ṣe rí gbogbo orú ìwà rádaràbá dára yìí ó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn páwọn èèyàn gan ló tà wọ́n lólobó ṣùgbọ́n ní bá ń sọ̀rọ̀ yìí ọmọbìnrin èyí tí wọ́n jí gbé táṣìírí fi tú gangan Amarachi wọ́n ní wọ́n ti mú un lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ o ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ ìwádìí tó wá lágbára ti ń lọ wípé kì í ṣobìnrin yìí nìkan ni wọ́n jọ ń ṣe o páwọn èèyàn kan ti sá lọ o nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi wọn ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣèlérí wọ́n ní kó dá ibi ó ibi ó kí wọ́n sá lọ pé gbogbo wọn lọ́wọ́ ó tẹ̀ nípínlẹ̀ Imo ìyẹn ní Òwèrì nọ́ọ̀tì ẹ lukú gọọmenti ibẹ̀ lọ́wọ́ ti ṣe kíni lọ́wọ́ ti tẹ àwọn èèyàn wọ̀nyí o ẹ àwọn èèyàn márùn-ún òun lọ́wọ́ ti tẹ̀ tí wọ́n sọ wípé wọ́n ilé ìjọsìn wọn jesus life <laughs> kọ́lọ́hún mọ̀mọ́ kó wa jesus life church làwọn fi bójú o jesus life assembly church ibẹ̀ làwọn ti ń ṣe kínni ni wọ́n ti ń produce ọmọ wọ́n ń recruit àwọn ọlọ́mọge wọ́n wọ àwọn ọkùnrin tí ó mọ bá wọn sùn bọ́n bá ti bá wọn sùn tán tán lóyún tán bímọ lẹ́yìn oṣù mẹ́sàn-án wọ́n ó gba ọmọ ọwọ́ wọn wọ́n ó sì tà á fáwọn kọ́sítọ́mù àwọn olówó tí wọ́n hàn tí ìrọ́mọ bí tí wọ́n nílò ọmọ wọ́n á ya tà fún wọn wọ́n ní owó tásẹ́rẹ́ ni wọ́n ń fáwọn ọmọbìnrin yìí o ojú wọn lẹ̀ ń wò yìí o àwọn èèyàn tí wọ́n ṣe kíni ṣe bọ́ láwọn obìnrin pábíamọ ni wọ́n ṣe wá rí pábíagbá làwọn eléyìí torí owó ayé mọ̀ lé o ilé ìjọsìn òun náà sọ di <laughs> ibi tí wọ́n ti ń produce ọmọ o kọ́lọ̀ kó máa kọ́ wa yọ o àní hmm, kú ọwọ́ o ẹ wo èmi ní mélè yìí wá ṣe rí i pé ròyìn kàyéfì ni bó o ló ṣe rí lọ́dọ̀ ti yín ẹ bá wa kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ bá wa pín kó dọ́dọ̀ àwọn èèyàn wa ẹ ṣe ń tẹ̀ ń wò wá bó ṣe ń lọ.